tí wọ́n ń sọ kótó máa ń kọjọ lọ. ẹni tó sì jókòó nígbà tí wọ́n ń sọ kótó bá lọ tọkọ̀ láti tẹ́tí gbọ́ kọjọ lọ. ẹni tó sì ń sọ̀rọ̀ lásìkò lásìkò tí wọ́n ń sọ kótó bá lọ́yìn kò pàdánù sọ̀látùl ìdí rẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mà wípé nígbà tí wọ́n ń sọ kótó bá sọ̀látùl jumu'ah ànábì sallallahu alaihi wa bá fi lè anabi sallallahu alaihi wasallam ní gawuta anabi sì sàlàyé la gawuta pẹ̀lú pékinni la jumu'ata lak kò ní salatul jumu'ah àyè tó yàtọ̀ sí salatul Eid tó bá tẹ́tí gbọ́ khair tó bá tẹ́tí gbọ́ khair tó bá jókòó láti gbọ́ alhamdulillah tó bá ti gbọ́ náà léyìn lọ alhamdulillah tẹ́lẹ̀ ìjẹ́tì kótóbà al-Eid ṣùgbọ́n ìwọ lọ́wọ́ adájú tẹ́bẹ́mi àtiwọ́ ni wọ́n ń ṣe kótóbà fún àsìkò tí wọ́n ń ṣe kótóbà yẹn ń eléyìí náà gbọ́nà rí náà gbọ́nà rí ta ni ọ̀sẹ̀ kù ọ̀sẹ̀ ni tí ọ̀sẹ̀ kù sábàtì ṣe bẹ́ẹ̀ afàbùkù kan ẹni tí ń ṣe sọ láti ìmáàmù yẹn àti fàbùkù kan sábàtì fàbùkù kan pàápàá àwọn èèyàn kan wà láwùjọ tó ṣe é pé kò sí nǹkan tí wọ́n ṣe táwọn èèyàn ní fojú sí wọn lára irú wọn irú wọn irú wọn kò yẹ kí wọ́n dìde lásìkò tí ìmáàmù ń ṣe kútùbà lọ lọ́jọ́ lọ́jọ́ rí torí pé tó bá ti lè dìde èèyàn kan bẹ tó bá dìde ẹgbẹ̀rún èèyàn tẹ̀lé láì jẹ́ pé wọ́n jọ sọ àsọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ah nítorí mú bàbá dìde ah kí náà tún jókòó sí. ajẹ́ yìí pé kótóbá yìí wọ́n lè wọ́n lè pé bóyá ìsọkúsọ ni mọ́mú sọ lérò tiwọn wọ́n lè pé ẹ ajẹ́ pé kótóbá kan kì í sara sọ̀látùl Ìídì tó gbé wa wá ajẹ́ pé nǹkan mi lọ ẹ̀ka lọ mójútó ń lé báyìí àwọn èèyàn máa fún ní tẹ̀fsíìrì oríṣiríṣi nítorí pé ìwọ yẹn ẹni tó ń wá òkọ́sẹ̀ rẹ ni bá lórí dáadáa àbí lórí tò ìdí ni tó fi jẹ́ pé ẹni táwọn èèyàn máa wá wòkọ́sí rẹ̀ kọ́ máa sọ wà wò ẹni táwọn èèyàn bá máa wá wòkọ́sí rẹ̀ kọ́ máa sọ̀rọ̀ sọ nítorí pé gbogbo tí wọ́n bá ti sọ ẹni tí ń wá wòkọ́sí rẹ̀ wọ́n kà kún pé ìwọ lọ dáa jù tó ń tó ti ṣe ohun tí ọba dá ò ní ṣe torí ẹ̀ ló ti jẹ́ pé nígbà tá a bá ṣe irú rẹ̀ àwọn èèyàn lè túká lẹ́yìn ìmáà sẹ́yìn pé àní rẹ̀ nìkankan máa tó ń di pé kì í sọ̀rọ̀ àyàn ní kíká jókòó ẹni tí wọ́n máa ń wá òkọ́sì rẹ̀ kọ́ máa dìde torí dìde rẹ̀ nítorí pé ìdìde rẹ̀ àkóbá òní ó ṣe fún àti máa gbé ìtọ́jú àmì ẹ̀sìn ìsìláàmù hàn nítorí pé kútùbà yẹn ṣàìrọ̀tún min ṣàìrì àmì kan ní nínú àmì ẹ̀sìn ìsìláàmù nígbà tí a bá wá ṣe tí wọ́n tó jẹ́ pé àwọn èèyàn ń wá àwòkọ́ṣe rẹ tí wọ́n bá fi lè dìde tó dìde jáde kúrò nínú mẹ́sàgì tó jẹ́ pé wọ́n ò dúró títí tí ìmáàmù fi parí kútúbà yìí báyìí ó dájú pé ńgbà tí wọ́n ti dìde ta ìdìde ń ẹgbẹ̀rún gbèdé èèyàn míì náà dìde tó ìgbà tó máa sì dìde àkóbá tó o ṣe ìní pé ọ̀kan nínú nǹkan ti ṣe àmì wípé ẹ̀sìn Islam lélẹ́yìí ìwọ ti ṣe sábàbí kí nǹkan yẹn torí yóò dé lẹ́bù kan tẹ́kù ìmáàmù ó dìde kó n fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe kútúbà ní ọjọ́ Eid ẹ̀rí kíkò ní rẹ́ni kankan tí ó dùn ó ma nígbà tó jẹ́ kútúbà ti bẹ̀rẹ̀ sí ní ṣe kútúbà lágbájá ó dìde tàmẹ̀dó ó dìde dóòlù ó dìde tiwantiwa jẹ́ tẹ̀lé yẹn wọ́n máa fa ìfàsẹ́yìn tó pọ̀ yọ́n máa fa bẹ́tì Islam torí ẹ̀ làwọn olùmọ̀ ti sọ yìí pé hasanatul abrar sayyiatul tí wọ́n pàtẹ́wọ́ fún wọn pé wọ́n ṣe dáa iná làwọn kan ṣe tí wọ́n máa kàn án lábùkù pé ah, ah, ìwọ fúnra rẹ̀ ó dàbí kéèyàn wá sí masjid ni kọjá pé jalabiya lọ́wọ́ tẹ́lẹ̀ ṣẹ́ẹ̀tì ló ti máa ń wọ̀ wá sí masjid ó Jalabi jalabiya lónìí jalabiya tuntun wá wọ̀ yẹn jalabiya yẹn kò dé fìlà sí ẹ̀ríkẹ́ ogun yẹn máa ń pè alhamdulillah <laughs> allah la quwwata illa billah pé jalabi lẹ tiẹ̀ wá wọ̀ lónìí tọ́ ṣùgbọ́n àwọn yẹn kan wà tó jẹ́ pé tó máa fi lè wọ jàlábíà yẹn tó bá fi lè wọ asimẹsì tí ò sí fìlà lórí rẹ̀ gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí kan lábùkù nípa ah, ah ó lẹ́sọ̀ àti báyẹn ah, àbí ẹ̀ńkájú eh, eh, bọ̀ ni àbí bó ló ti jẹ́ ṣéèṣì pátẹ́kùn ló gbé fìlà yín subhanallah bẹ́ẹ̀ ni èèyàn kan náà ni ẹnìkan wọ jàlábíà agbósùbà fún akansára sí nítorí pé àrí lọ́rùn tẹ́lẹ̀ ṣẹ́ẹ̀tì tó bá fi ṣe sọ́láàtì má tó bá rò kúrò ṣẹ́ẹ̀tì ọ̀yọ́ tẹ́tí ọyọ kó nu ṣòkòtò sòṣùgbọ́n lónìí ibà wọ jalabiya kálukú ọmọ yìí kálukú ọmọ kan sára sí unlike ẹni tó wá ti máa wọ jalabiya tẹ́lẹ̀ tó máa ń dé fìlà sí òun á wá sí mẹ́sídìí lónìí kò dé fìlà tó àwọn èèyàn máa sọ pé kí ló ṣẹlẹ̀ báwo ló ti rí báwọn gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ láyé Umar ibn al-Khattab radiyallahu anhu ikú Uthman ibn Affan radiyallahu anhu ọpẹ́ ni ọjọ́ kan dé mẹ́sídìí ní ọmọ ìjọmọ̀à umaru ti ń ṣe kútúbà kó tó di pé usman dé usman ìròyìn ìròyìn ìròyìn ló yẹ ká bá níwájúwájú ní ìgbà tí wọ́n bá ń ṣe kútúbà jùmọ̀à lẹ́yìn o ti ẹ̀ ti dé tipẹ́ kó tó di pé ìmáàmù gan dé nítorí pé bẹ́ẹ̀ náà mọ̀ pé usman ọ̀gá púpọ̀ nípò ó sì ga púpọ̀ láyè nínú tí ń tọ́ka sí bó ti ṣe ga àti bó ti ṣe tóbi nínú ẹ̀sìn islam òun náà ni pé gẹ̀rẹ̀ tí umar radiyallahu anhu tó yẹsẹ̀ tọ́lọ́wọ́n bá gbẹrú rẹ̀ sọ́dọ̀ tálẹ̀ ń tọ́jú khalifa anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ usman yìí ni radiyallahu anhu usman nígbà tó pẹ́ umar ń bẹ lórí mímbàr ó ní ah báwo ló ti ṣe jẹ́ tóbi jẹ́ pèsè lẹ́ńbọ̀ ó ní ẹ ìdíwọ́ kan ni báyìí báyìí báyìí báyìí ni ìdíwọ́ yẹn rí kódà gan-an mọ̀ á mọ̀ á sálù àlá ẹ mọ̀ ṣe kí ni mọ̀ á sálù àlá ìyẹn ni kò ọ̀wẹ̀ àlù kúmọ̀ ọ̀wẹ̀ subhanallah ṣé gbogbo ẹni tí ó bá wá wẹ̀ wájú ọjúmọ́ à náà la lè máa bá wí báwọn tàbí kékeré sí gbogbo ẹni tí ó bá wẹ̀wẹ̀ júmọ́ à la lè bá wí kátì ẹ̀ dúpẹ́ kó sálù àlá ká dúpẹ́ kó ṣe kíni ó sálù àlá ṣùgbọ́n eléyìí ní ìsìn wọ́n tún ń bá wí lórí pé àlùwàlá kàmáàn àlùwàlá lásán ńlọ ṣe ó tún fi wẹ̀ kún subhanallah eléyìí ọmọ tọ́ka sí ẹni tí wọ́n sọ yẹn tó sọ pé hasanatul abrar sayyiatul muqarrabin dáadáa àwọn ẹni rí ó lè já ìdá fáwọn ẹni tó súnmọ́ lọ. ìyẹn ni pé ijó tẹnìkan jó tí wọ́n kan sáárá sí iná ẹlẹ́lómi ó jó tí wọ́n fi kàn lábùkù. eléyìí jẹ́ báwọn. bákan náà warakhasa lahum idha waqa'a al-'eid yawm al-jum'ati an yajtazi'u bi salati al-'eid an huduri al-jum'ah. wọn náà nàbí sallallahu alayhi wa ó tún ṣe dẹ̀kun fún wa wípé ní ìgbà tí ọjọ́ Eid tó bá bọ́ sí ọjọ́ júmùà tẹ̀mọ̀ pé ọwọ́ ọlọ́run ọba ńlòru àti ọ̀sán wà ọlọ́run àti máa yí òru a máa yí ọ̀sán bọ́ba ti ṣe fẹ́ ọlọ́run a máa yí òru a máa yí ọ̀sán bọ́ba ti ṣe fẹ́ tó bá wù ọlọ́run ọba nígbà kan á ní kí ọjọ́ ọdún kọ́ bọ́ sí. Si yawmul jumu'a ànìkọ́ bọ́ sí yawmul jumu'a tí ọjọ́ ọdún bá bọ́ sí yawmul jumu'a báwo láti ṣe ṣe tí a kì í àtúnkí jumu'a àbí tá a bá ti ṣọ̀kan nínú méjèèjì ó ti tó fún èkejì. a rí i pé kàlẹ́ndà táwa ń lò yẹn kàlẹ́ndà hijra eléyìí tó bẹ̀rẹ̀ láti al tó sì parí sí dhul kalenda yẹn ó ṣe ọlọ́run ọba tara rẹ̀ ó fi sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe níjọsìn ó sọ di dẹ̀kùn fún wa. ẹ jẹ́ ká wo nǹkan méjì ká fi ṣàpèjúwe ẹ wo Ramadan ẹ sì tún wo ṣe hajj àwẹ̀ Ramadan tẹ́ rí yẹn wọ́n pe Ramadan ní Ramadan nítorí gbígbóná tí oòrùn máa ń gbóná ní Ramadan. torí rọmdọ́ọ̀ lédè lárúbáwá nǹkan ti gbóná kọjá sísọnù nǹkan gbóná kọjá sísọnù ṣùgbọ́n tí ẹ bá ṣàkíyèsí ẹnì kí oṣù rọmọbọ́n tó ń bá ń wò tí oṣù Gregoria o lè sọ yìí pé bẹ́ẹ̀ oṣù June àbí oṣù July àbí oṣù August àbí oṣù September àbí iye owó lè jẹ pàtó ní Ramadan náà máa jẹ tó ṣeéṣe kò lè ṣeéṣe ìgbà kan yóò jẹ báyìí ìgbà kan yóò tún jẹ báyìí ìdí ni wípé kébà nàbí sallallahu alaihi wasallam sọ pé ash-shahru hakadha wa hakadha wa hakadha ash-shahru hakadha wa hakadha wa hakadha aw hakadha wa hakadha wa hakadha wípé oṣù nínú ẹ̀sìn Islam báyìí àti báyìí àti báyìí ńlọsù anábì gbé àwọn ọmọ àkọwọ́ rẹ̀ méjèèjì ó ń gbé sókè lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yìn sì mọ̀ pé ọmọ àka márùn kí ló ń bẹ ní ọwọ́ kan sábà fi márùn tá a fi kún márùn ó di mélòó ó di mẹ́wàá anábì sọ pé oṣù báyìí àti báyìí àti báyìí ó di jọ́ mélòó nù ó di ọgbọ̀njọ́ àbí kó sì jẹ́ báyìí àti báyìí àti báyìí wọ́n ká ọmọ kankan wọ́n ká kù ó di mélòó nù ó di mọ́kàndínlọ́gbọ̀n tẹ́lẹ̀ àwọn ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ méjì méjì ti ń dìyàn sí oṣù Gregorian láti fi lọ́dún kan tẹ́bá tí ròyìn ó lè jẹ́ ìyàtọ̀ oṣù kan ìnáwó aláàrin kàlẹ́ndà ìsìn Islam àti kàlẹ́ndà Gregorian oṣù kan tí oṣù kan tí tẹ̀sìn Islam fi dín sí ti Gregorian yẹn ó máa ń mú kí àsìkò kọma yí kọ́mọ yàtọ̀ síra wọn tẹ́jẹ́ pé àsìkò tẹ́ gba àwẹ̀ lọ́dún yìí ọdún márùn-ún ti ń bọ̀ ẹ̀rí pé kò ní jọra wọn rárá àsìkò tá a ti hajj lọ́dún yìí ọdún márùn-ún ti ń bọ̀ kò ní jọra wọn rárá àwọn èèyàn nígbà tí wọ́n bá wá ti ṣe hajj láyé jọ oníkálukú máa ń kó nǹkan àǹfààní tó wà nílùú wọn wá àwọn tí wọ́n wá gbà yìí pé àsìkò hajj ó máa ń bọ́ sí àsìkò ooru àsìkò tóòrùn máa mú kankan ọjà táwọn èèyàn wà ní lásìkò ooru làwọn èèyàn máa kó wá sásìkò hajj so ìgbà tí ẹ̀sìn Islam wa tí wọ́n ń lo kàlẹ́ndà èyí tá à ń lò yun. omukọjẹ pé ẹni tó bá kó ọjà tá a lè lò lásìkò wa lẹ́sìn kó wa ọdún òkúta ọba torí ìgbà tí hajj bọ́ sí ńkọ́ kìí ṣe àsìkò ooru mọ́ ó ti sásìkò tún kó bí ọdún òkúta ọba torí pé àsìkò tó yá sásìkò hajj bọ́ sí ńkọ́ ó ti bọ́ sásìkò òjò torí di eléyìí túmọ̀ sí pé òun náà ni bí kàlẹ́ndà tẹ̀sán Islam ti ṣe rí yẹn yàtọ̀ sí bí kàlẹ́ndà Gregoria ti ṣe wà. tẹ́lẹ̀ bá wá yé wa ọlọ́wọ́n bá nínú àánú ẹ̀ ó lè mú kí ọdún kọ́bọ́ sí ọjọ́ jùmọ̀ kí ọdún kọ́bọ́ sí ọjọ́ jùmọ̀ á sì ti mọ̀ kí lọ́jọ́ jùmọ̀ á ti sọ̀látul jùmọ̀ lọ́jọ́ ọdún náà ńkọ́ á ti sọ̀látul Eid. Ibn al-Qayyim rahimahullah kọ́lá nàbí sallallahu alaihi wasallam wọ́n ṣe ìdẹ̀kùn fáwọn èèyàn wípé nígbà tí ọjọ́ ọdún tó bá bọ́ sí ọjọ́ jùmọ̀ tá a bá ti ṣe ọ̀kan ìyẹn sọ̀látul jùmọ̀ ó ti tó fún sọ̀látul Eid bí àbùkátà lọ́jọ́ yẹn láti ṣe sọ̀látul Eid eléyìí jẹ́ ọ̀kan nínú ọ̀rọ̀ tó wà eléyìí jẹ́ ọ̀kan nínú ọ̀rọ̀ tó wà lórí mas'ala yìí yàtọ̀ sílẹ̀ yẹn ìgbàgbọ́ àwọn èèyàn láwùjọ tiwa ìgbàgbọ́ àwọn èèyàn láwùjọ tí wọ́n ń bí láyé john kí ọ̀dájú pé irú ìgbàgbọ́ yẹn sẹ́kù mà. ó ní pé nígbà tí ọjọ́ ọdún tó bá bọ́ sí ọjọ́ júmọ̀ àfi káwọn wọ́nà láti yẹ. ìdí ni pé tí wọ́n bá fi lé lọ́sẹ̀ kútùmà méjì lọ́jọ́ kan ọba àlù wọn. kútùmà náà á ṣe ní àwọn apáyàn. nítorí pé látàrí àìlágbòye ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ lérò pé jọ́ ń pè ní kótóbà yẹn àdúrà ni kótóbà ẹ̀wẹ̀ ìbánisọ̀rọ̀ ni eléyìí tó ti àkójọpọ̀ ìpàkíyèsí ẹni lọ sídìí dáadáa táyì ṣe kíkẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe wá sídìí àìdá tí àwọn èèyàn tí wọ́n ń ṣe pé kí wọ́n pàtì àbí òye wa tó ń jọ́ ń pè ní kótóbà rẹ̀ ló ti jẹ́ pé àìkú ní arkan ó ní àwọn orígun tẹ́kí tí kútùbà kan bá ta láì níwọ̀n kútùbà yìí ọ̀dẹ̀ pé kìí ṣe kútùbà. bàtà bá ti mójútó eléyìí nítọ́sẹ́kù òun náà ní ká máa bá àwọn yẹn sọ̀rọ̀ sétí. lórí ẹ̀ tó bá gbérò eléyìí bá ń bẹ lọ́pọlọ tiẹ̀ tẹ́lẹ̀ á kú. ẹnu àti kútùbà méjì ń kan kí kan tẹ̀lé irọ́ ni. ṣùgbọ́n ìjẹ́ tí ọjọ́ ọdún bá ti wá bọ́ sí yọ́mùl jùmùà ṣe àní ṣe Eid àbí a ṣe Eid àní ṣe júmọ̀à àbí tá a bá ti ṣe júmọ̀à àbùkátà láti ṣe Eid. èyí ìwádìí fi hàn wá òun náà ní pé anabi sallallahu alaihi wa sallam ní ìgbà tó di ọjọ́ tí ọjọ́ ọdún bọ́ sí ọjọ́ júmọ̀à anabi sallallahu alaihi wa sallam wọ́n sọ fáwọn ẹnìkan tí wọ́n wá látàgbègbè kan tá à ń pè ní al al-'aliya wọ́n ní ibẹ̀ jìnnà díẹ̀ sí Madina anábì dojú ọ̀rọ̀ kọ wọn ìgbà ẹni tó wá láti rú àyè yẹn o tẹ́ ẹ bá fẹ́ ẹ dúró kí al-jumu'ah ẹ bá sì fẹ́ ẹ lè máa lọ inna mujammi'un ṣùgbọ́n àwọn òkè jùmọ̀ àti àbí òye wa tẹ́ ẹ bá fẹ́. tẹ́ ẹ̀ bá sì fẹ́ ṣùgbọ́n àwa àwọ̀ kejìmọ̀ àtiwà. ọwọ́ látọ̀dọ̀ apá kan nínú àwọn sábẹ́ gẹ́bí Abdullahi ibn Zubayr wọ́n nígbà tó di ọjọ́ òun ni ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ọ̀rọ̀ ya wàṣáàd yẹn ni pé yapa sí gbogbo ọ̀rọ̀ yòókù ọ̀rọ̀ rẹ̀ yún òun náà ni àpọ̀ ńlò ń sàlẹ̀ sà ìgbéǹgbà di ọjọ́ ọdún abdullahi ibn zubair radiyallahu anhuma ó ti sọ̀láàtú al-Eid ó ti sọ fáwọn èèyàn pé kí wọ́n máa lọ wọ́n máa ń sọ pé tọ́ ọ̀dà tí bàbá yìí ọba jáde láti wá ti sọ̀láàtú jumu'ah á sì rí pọ́ wá ti sọ̀láàtú gbọ̀wọ̀ kọ́ wá ti jumu'ah kó wá ṣe zuhur wọn ò rí kó tún jáde má àfi ní sọlá tìlá ọsùn àwọn ẹni tí ń ṣe sọlá tìlú lé wọn o tọ àfi náfìlà báyìí wọn wá tara rẹ̀ mọ ìpè ìlànà tiẹ̀ àgbọ́yé tiẹ̀ òní pé nígbà tí Eid bá ti bọ́ sí ọjọ́ jùmọ̀á á ti sọlá tìlú al àní ṣe jùmọ̀á wàlá máa yẹ kó mu màkọ́mà jùmùátì àti ní ti sọlá ti tí máa dúró ní dúró jùmùá nígbà tí èèyàn bá bá sọlá tó jùmùá yẹ sọlá tó gbọ̀. wa kana qawlan ghariban jiddan ọ̀rọ̀ yẹn jẹ́ ọ̀rọ̀ tó ṣe pé ó ṣàjòjì gan ó ṣàjòjì gan nítorí pé al-jumu'atu la tasqutu ila ghairi badal jùmùá kò lè bọ́ kí nǹkan mi ò máa jì jùmùá ẹni tí ò bá sí àní wọ́n gbé ọ̀kárì láì kárì báwò. tó eléyìí jẹ́ ọ̀rọ̀ tí ọjọ́ kò ń lọ ya pàtì nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀sọ. àrí nínú àwọn olùmọ̀sọ tó sọ pé àní lọ sí sọlátù jùmọ̀ ṣùgbọ́n àti sọlátù gbọ̀rọ̀ láti sọlátù gbọ̀rọ̀ a sì rí nínú wọn àwọn tó sọ pé bá ti sọlátù làyí àtúnṣe sọlátù jùmọ̀ torí gẹ́ bẹ́ẹ̀ lànà Ànábì sallallahu alaihi wasallam kò síjọ́ ti rí tó bá sọjọ́ júmọ̀ sani bisalòlá àṣẹlẹ̀ tí o sì sọlá tó rí tí o sì sọlá tó júmọ̀ tá a la fẹ́ fi tiwa jọ nígbà tá a bá sọ yìí pé àwa o àtàbà ti ṣe rí o ti parí nìyẹn àní ṣe júmọ̀ àti ní ṣe lóhùr bàdàlẹ̀ júmọ̀ tá a la fẹ́ fi jọ àtàbà fẹ́ fi jọ Abdullahi bin Zubayr sàábì Abdullahi bin Zubayr kìí nàbì Abdullahi bin Zubayr asima kó kullun yukhadhu min qawlihi wa kò sẹ́nìkan àbí kó sẹ́pẹ́ ńdá lè gbà wọlé ńbẹ́ nú ọ̀rọ̀ rẹ̀ èyí tá a sì lè wà dànù ńbẹ́ nú ọ̀rọ̀ rẹ̀ àyàfà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam. torí ẹ èyí tí wàá di fi hàn wá ó ní pé Eid kò dé jumu'a lọ́wọ́ jumu'a kò sì dípò Eid Eid kò sì lè pọ̀nà kankan dípò aljumu'a torí pé gbàtà nàbì sallallahu alayhi sọ fún pé tó bá fẹ́ nu ikú dúró tó bá fẹ́ kọ́ máa lọ kò síbi tá nàbì sallallahu alayhi sọ fún pé tẹ síbi tó sọ bẹ́ẹ̀ torí pé adamu zikiri lẹsẹ zikiri lẹlẹ adamu wọn ò sọ ibi tẹ bá délé zoro ní kẹkí tí wọn á sọ wípé ajẹ pé ẹ ẹ má kí n kankan wọn ò sọ pé zoro ní kẹkí wọn sọ bẹ́ẹ̀ àwọn á sọ pé sànàbí sì sọ pé ẹ má kí n kankan tẹ́lẹ̀ yìí bó ti ṣe jẹ o torí ẹ léyìí sìn kẹta lè má ṣe fanfà lé lórí kan rà kìjúmọ àbá kìjúmọ àá kìjúmọ àákì júmọ̀ à tó bá yẹ pé júmọ̀ à bá bọ́ sí ọjọ́ ọdún láti rí láti tún ṣe júmọ̀ à níbẹ̀ yẹn láti rí àǹfààní wípé ní ọjọ́ ọdún gan kò yẹ ká máa lọ́sọ̀ láti là ọbọ sọjọ júmọ̀ àkọ́bọ sọjọ júmọ̀ àkọ́tọ́ ká lọ lára nítorí pé àkókò sọ̀láàtù Eid òun náà ní àkókò sọ̀láàtù Duha ẹ̀yin ti ti mọ̀ pé àkókò sọ̀láàtù Duha òun náà ní ìgbà tó òrùn bá yọ tó bá gbéra sókè díẹ̀ báyìí báyìí kó òrùn yọ ń bí báyìí ní ẹ fún ní ìṣẹ́jú márùn yóò ti gbéra sókè díẹ̀ àsìkò sọ̀láàtì duha ti tó àsìkò sọ̀láàtì Eid náà ti wọlé tọ́wọ́ alọ́ sọ̀láàtì Eid lára àáké làgùn mẹ́jọ àáké làgùn mẹ́sàn làgùn mẹ́wàá mẹ́wàá bọ̀ mọ́kànlá ọ̀dà tó bá bọ́ síjọ júmọ̀ àǹkọ́ ẹnìkọ́ àmọ́ ti Eid lọ sí júmọ̀ àná wàhálà nù tọ́lọ́ wọn bò di ruwa lọ́pọ̀lọpọ̀ ọ̀pá tó ti máa ń fa onáni pé bọ́yà dúró dẹnìkan wọ́n kó lu bọ̀ wọ́n kó gángan bọ̀ wọ́n kékeré ṣé sọláṣí lẹ́yìn ìdí náà ló bùkátà gbogbo eléyẹn tó o bá ṣe pẹ̀lú ìpáyà ọlọ tó sì ṣe pẹ̀lú kó n ṣàkíyèsí kọ́ lọ́wọ́ bá ń wọ̀ ọmọ bọ́ lọ́wọ́ gbà àbíta ló lè fọwọ́ sọ yàrá. قال إنما يتقبل الله من المتقين hábílà ló ń sọ fún kọ́bílà yẹn kọ́lọ́mù bá kì í tẹ́wọ́ gba ẹ̀sìn kan lọ́wọ́ ẹnìkan àfi àwọn tó bá ń payọ̀ lọ tí wọ́n lè wá fọwọ́ sọ̀yà fún payọ̀ lọ. kò sẹ́ni tó lè fọwọ́ sọ anfusakum wa a'lamu biman ittaqa ẹ má fọra yín má fọlọ ẹ má fọra yín má wájú ọlọ torí kọ́ lọ́wọ́ bá mọ̀ wá ọmọ wa tayọ bá ti lè mọra wa tòtòrí ẹ̀ wò lè mọ̀ tí wọ́n ń payọ̀ lọ àbọ̀ payọ̀ lọ tòtọ́ bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ipe wọ́n tó ń gbìyànjú bó ti lágbára ma ìwọ ò lè fọwọ́ sọ̀yà ipe tó náà wọ́n gbà sọ láti rẹ̀ àbí òní gbà ẹni tó wáá jẹ́ ipò nǹkan tẹ́lẹ̀ náà ọ̀daràn ni ìgbésẹ̀ ndị ń gbé ọ̀tàkùtọ̀ lọ ọ̀tàkùtà nàbì sallallahu alaihi wa sallam bó wà ní tiẹ̀. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹni ká máa mọ ẹ̀sìn yàtọ̀ sí àṣà tó bá lúpọ̀ mẹ́sìn ti ẹ̀sìn ká fa síbi lọ kò ní lọ torí de eléyìí ló ti jẹ́ pé kó tó di pọ̀pọ̀lọpọ̀ ọmọ adé tó di pọ̀pọ̀lọpọ̀ ọmọ adé asọ̀kọ afẹ́kiri lápẹjọ lago mẹ́sàn ago mẹ́sàn ago mẹ́sàn gan ti pẹ́ bá nítorí pé òòrùn ti yọ ó sì ti gbéra sókè lápẹjúwe láti ago méje ó kù ogún ṣẹ́jú ago mẹ́jọ kò gún ṣẹ́jú wákàtí kan ago mẹ́sàn kò gún ṣẹ́jú wákàtí kejì nù ago mẹ́sàn gẹ́gẹ́ wákàtí méjì àtògún ṣẹ́jú nù àkókò ilẹ̀ wa sọ pé ẹ fẹ́ ṣe sọ̀làtúl Eid náà kẹ́tọ́ wá dé lago mẹ́wàá tuntun mẹ́wàá lẹ pé ni mẹ́wàá báwo táwọn yẹn ti gbàgbé pé àwọn parí sọ̀lá ẹ̀dá fún sọ̀lá tìyẹn ti ń yá ju àá ok ṣé ká kú sọ di méjìlá àbọ̀ so that gbogbo èèyàn òkùnkù fi máa bá wàláhì tẹ bá sọ dago mẹ́ta àbọ̀ ẹni tí ò ní bá ò ní bá síbẹ̀ tí màá bẹ́ẹ̀ ní because eh, òun rò pé African time ni àsìkò tí wọ́n sọ pé aago mẹ́sàn-án aago mẹ́wàá nù àbí bẹ́ẹ̀ kọ́ ni tó o ti mọ̀ pé tí òun bá ti tàjú òpùrọ́ lò ọwọ́ àti wàá ka gbogbo èèyàn náà fún òpùrọ́ gbọ́ àwọn àwọn pè mẹ́sàn-án mẹ́wàá nù tí wọ́n bá pè mọ́kànlá méjìlá nù. kálukú á dé lẹ́yìn ìgbà tí ìmáàmù ti parí sọ láti rẹ̀ yìí wọ́n á tún sọ wọ́n á tún sọ kò sí sọ kankan máa tó ọba ti bá a ṣe sòrò kò sínú sọlá tuntun wọn máa tún ṣe náfìlà náà ni nígbà tó ti bá wọn pè sùúrù ọwọ́ pọ̀ ọwọ́ àwọn àlùbáríkà ọjọ́ òní àdúrà táwọn mùsùlùmí bá ń ṣe kò ní fọ̀ ọ̀rọ̀ tàmá kan tó ń tún sọ láti kán ṣe lọ́tún adé jàmá kan bẹ́ẹ̀ jàmá kan bẹ́ẹ̀ jàmá pé kí ni àló ti bọ́ kí sinmi pẹ̀lẹ́ yìí ọ̀nì tó a ti rí ní ìsìnkú tí ọjọ́ ọdún tó bá bọ́ sí ọjọ́ júmọ̀ ọkàn òdì kan lọ́wọ́ ọkàn òdì kan lọ́wọ́. ó ní wọ́kànnà sallallahu alayhi wa sallam yukhalifu tariqa yawm al-eid fayadhhabu fi tariqin wa yarji'u fi akhar فقيل ليسلم على أهل الطريقين وقيل لينال بركته الفريقان وقيل ليقضي حاجة من له حاجة منهما وقيل ليظهر شعائر الإسلام في سائر الفجاج والطرق وقيل ليغيظ المنافقين رؤيتهم عزة الإسلام وأهله وقيل وقيل وقيل وقيل وقيل وقيل ولا النبي صلى الله عليه وسلم تبقى قونا كان lọ أنا مين يوقع بعد سليم بأن السنة padà الحمد لله súnà tó ṣe kọ́dà àwọn bàbá bàbá ẹ̀rí tí wọ́n máa nítọ̀ ẹ̀yin ọmọdé mi o ibi tá a gbà lọ yìí kọ́lá gbà bọ̀ wọn níbẹ̀ là nàbì sallallahu alaihi wasallam máa ṣe lẹ́yìn túmọ̀ sí pé àwọn èèyàn gbọ́ wọ́n sì ń lò tó ǹjẹ́ kí wọ́n á lọ fà tóbi jẹ́ kọ́nà tá a bá lọ ọgbọ́dọ̀ jọ́nà kan kásì bá bòmí bọ̀ láti fi kọ́sì ànábì wa Muhammad sallallahu sábàbí tí wọ́n sọ pọ́pà dáná bíbí ń ṣe léyìí báyìí ọ̀pọ̀ ṣùgbọ́n ẹ̀dín mu o ọ̀nà lọ ọ̀nà míì lọ́gbà bọ̀ kò sí ìyàtọ̀ nínú eléyìí láàrin ẹni tó rin tẹ̀ tó gùn kò bá jẹ́ nǹkan láàbùn gbàtà ń bá ń bọ̀ ká bẹ́sẹ̀ bá sì rìn gbàtà ń bá ń bọ̀ àwa náà tó bá rọ̀ wá lọ́rùn síbi tá a ti fẹ́ lọ ká tó rìn padà tó bá yẹ kébi táwọn mùsùlùmí ti pọ̀ dáadáa ni tó bá kébi táwọn mùsùlùmí ti pọ̀ dáadáa ni aslan ní ọ̀bọ̀ dáa jù kọ́dà bó fi súnà ó rí ti pọ̀ jáde pẹ̀lú wàhálà èèyàn gbà fọlọ ká tó pé torí ẹ̀ lẹ́sìn táwọn èèyàn ń lọ bí àgbàrá kọlọmọba kó tún jẹ káwọn náà ká tún pọ̀ sí ká tún sí ká tún sí lórí dáadáa ọ̀nà tó gbà lọ nǹkan bà ó wá ibi tó o bá lọ lọ bá bọ̀ àdéhùn fẹsọkùlọ́hà fẹsọkàtà pẹ̀lú ọlọ́pàá rẹ̀ lóde wọn kò dé lágbára mọ́. ṣùgbọ́n tó wáyé pé ọ̀rọ̀ kan bẹ téèyàn tún lè rápá lágbà téèyàn tún padà tún fi wá já sí the main road yẹn ẹ máa ṣe bẹ́ẹ̀ síbi tí kọ̀rọ̀ bá wà wàá tún rápá lágbà bẹ̀ wàá tún jáde sí the main road wàá tún gba bomi wàá tún jáde sí the main road tí ó sàti jẹ́ pé kìí ti gbọ́ ọ̀rọ̀ tó ọ̀nà náà lọ́ọ̀nà bọ̀. ṣùgbọ́n gbogbo ni ó ní ládàá tí máa ń bẹ nínú àdìsọ́kàn mi wípé èmi ń Muhammad sallallahu alaihi wa sallam torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ńlọ́wà tó ṣe wípé tá a bá ṣe láì dàníyàn àgbàládà àwọn nǹkan kan ti ń bẹ tó ṣe pé tá a bá ṣe tá a dàníyàn bí ẹni ń gbára gbóná lásán ọ̀jáde lé ọ̀padà lé náà ní pàwọ́dàdà torí ọba àpò ọba àrùn fọlọ́ọ̀mù tó àwọn tó bá ti nínú àníyàn rẹ pé èmi ń ṣe báyìí láti pọ̀ sí anabi muhammed sallallahu alayhi wa sallam ọmọ àgbàládà nínú àwọn nǹkan tá a máa ṣe tó ṣe gbé bá àdàníyàn àgbàládà òun náà ní kíkí alukur'an kíkí alukur'an kò lè jásìn kankan àbíjọ́sìn kò bùkátà kọ dàníyàn kí wọn lọ́mọ dàníyàn kí wọn bá kí alukur'an kí lè bá àgbàládà mẹ́wàá mẹ́wàá lórí ara kò ní ìdìmọ̀ yọra rẹ lẹ́nu. wàhákẹ́dà ẹ̀dẹ́n ẹni tó ń pe sọ̀lẹ́ à ń pèpè wá sí di kò bùkátà kọ dàníyàn àbí òye wa nítorí pé wọn kì í ṣe kọjá sí nǹkan mi àfijọ́sìn àyàfi ẹni tó bá ń pèpè fún kó tó di pákòkò wọlé eléyìí ń gbára gbóná ni ọ ń kọ́ bí wọ́n ṣe ń pèsè ọ̀láàdì ni pé àyẹ̀bá àmọ́ pákòkò bá tó ìdí nu tó fi jẹ́ pé lábẹ́ òfin ọlọ́ ẹni tó bá ń pèpè fún sọ̀lá pákòkò sọ̀lá tó tó wọlé àbọ̀dọ̀dá lọ àbọ̀dọ̀ dá lóhùn torí pé dáhùn sọlá àti sọlá sọ ni pé ìdá sẹ́mi àti mùsàdínà fọ̀kúnù mẹ́tìlá máa yẹ kú wọ́lẹ́ ẹ̀kúnù mùsàdínù mùsàdínà ìlà ìdá wákọ̀ àdánù òkè wá. olùpè fún sọlá ìpè rẹ̀ náà ní jẹ́ ìpè àyàfi tó bá jẹ́ pé ìpè yẹn bọ́ sákòókò. ó lànà bisalòlá sọ pé tẹ́ ẹ bá gbọ́ tí ń pè fún sọlá ẹ máa wí nígbà tí ń fi gbóngbóng tí ń fi ń wì sẹ́wọ̀n kẹ́yìn ọmọ gbáriwo àsìkò sítìtù ìdí inú tó jẹ́ pé àwọn kan pèpè fún sọ̀lá ọ̀yẹ̀ kí wọ́n ṣàkíyèsí o ọ̀yẹ̀ kí wọ́n ṣàkíyèsí torí ẹ̀ ló sọ wá nù súnà ìgbé al-mu'adhdhinu amin ẹni ìfọkàntán ni wọ́n jẹ́ ẹni ìfọkàntán ọ̀gbọ́dọ̀ dalẹ̀ ẹni ìfọkàntán ọ̀gbọ́dọ̀ jàǹbá àwọn èèyàn ló fi jẹ́ pé àwọn wọn gbọ́dọ̀ mú àkókò dáadáa wọ́n gbọ́dọ̀ lákìyèsí pákókò ti wọlé kí wọ́n tó lọ pè fún sọ̀lá ẹnìkan wọn ń pè fún sọlá ó di lójú oorun tàbí kò tí ẹ di lójú oorun kọ́nà wọn máa ṣe lẹ́ẹ̀kan láàyè wọn á rí i pé this is one thirty wàrà twelve thirty láwà. ọlọ́wọ́ ìkọrún lọ ọ̀yọ̀yọ̀ bírí lẹ bá lè ta ni bíbí bẹ́lẹ̀ lè bẹ́ ni ọ̀yọ̀yọ̀ dádúró. ẹnìkan ọ kí ló burú alẹ́ pé lápè ilẹ̀ àà àlèkò lápèlè àlèkò lápèlè lórí bàtà kókó bá tó sọlá ti kàn ńlá yé wá fáti pèpè fún lápèlè oní ẹni sọlá tó ọsọlẹ láti ti sọ ibi ìtẹ̀ ń pè lóru gan kìí ṣe sóbò lẹ́ ń pèpè lọ fún tolúkọ anabi sallallahu alaihi wasallam sọ ibi ń ṣe lẹ́ ń ṣe léyìn nítorí kẹ́ni tó tún lè dìde kẹ́ni tó ti dìde tẹ́lẹ̀ ò lè padà lọ sùn tó bá fẹ́ lọ sùn. ìjẹun ti ṣe jẹ́ mbẹ́ o tọ́ba á jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà nínú àwọn ẹ̀sìn tí ọjọ́ pé tó ń bá ń ṣe òbúkátà níyàn sẹ́gbẹ́ bó ọba ti síta ìṣe ládàá kọ́ńsẹ̀tì náà ni ọmọ abẹ ìyẹn dà níyàn tọ́ ó túmọ̀ sí pé ẹni tó bá tó bá pèpè tó sọ̀rọ̀ wá ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim òbúkátà rẹ̀ sẹ́mi pé ẹni tó ti sọ báwọn ntò súnmọ́ ikú yóò tún dà níyàn lọ́kàn rẹ̀ ẹ̀ ti ń ṣe isti'adha ti ń ṣe basmala qabla al-adhan èyí tó súnmọ́ ni pé yóò tún dà níyàn lọ́kàn rẹ̀ fẹ́rẹ̀ lómi lè so òkè lọ́wọ́ ẹni náà wọ́n èlò ẹnu ọ̀ẹ́dínà lẹ́sọ̀ọ́ náà ti ń mọ̀gírìbì. rí bẹ́ẹ̀ pé yóò tún wí pé káyọ̀ lè mà pé òun dà níyàn wọ́n lọ́hùn fún fẹ́ pépè fún sọ̀láàtú al-maghrib eléyìí ti pọ̀ ju kọ̀sẹ́ni tó ràn léyìn. ẹ̀sìn kan ni tó ẹ pé tá a bá ti síta ìṣe yóò dà sẹ́sìn. à ń lọ à ń bọ̀ ilé lọ́n padà sí àbí òye wa àmọ́ ti nǹkan kan tó yẹ pé kò kò kò kò kò nǹkan tó máa ń ṣe nọ́málì lójoojúmọ́ torí pé tá a máa ń lọ ọ́ lé nìsín ọ̀nà tó yá jù kálukú ọgbà nítorí pé ọjọ́ ọdún ni ti máa ń kódà kó ṣe pé ibi tá a fẹ́ bá bọ̀ tún dìnnà ju ibi tá a bá lọ. tẹ́lẹ̀ yìí ń bùkátà ká mọ̀ lọ́kàn wa pé mò ń ṣe báyìí láti fi kọ́ sí anabi wa Muhammad sallallahu alaihi wa sallam. Ibn al-Qayyim ni nínú táwọn olùmọ̀ sọ kò sáde ti kàtọ́ sàlàyé o eléyìí ìlàyé àwọn olùmọ̀ ike tí Ọlọ́run bá sọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam bá sọ̀rọ̀ àwọn ní àwọn tóòs téèyàn á máa fi ṣèwádìí so àwọn ní ọmọ wa fi bọ́yá ó ṣe ṣe kọ́jọ́ pé nǹkan báyìí lọ́fà bọ́yá ó ṣe ṣe kọ́jọ́ pé nǹkan báyìí lọ́fà ẹ̀ wá ní rẹ́nìkan tó pé ọ̀dájú pé nǹkan báyìí nígbà tí ò sẹ́ẹ̀lì tó ibẹ̀ ní àwọn èèyàn ti máa ń ga jura wọn lọ bí kálukú ṣe lè rori sí àti àwọn àmà tó ní nípa àwọn òfin tá a máa fi yọ ìdájọ́ nínú Al-Qur'an àti sunnah Nabi sallallahu alaihi wasallam ó ní àwọn kan sọ pé lè yóò sẹ́lẹ̀ máa ala ahli at-tariqayn níṣẹ́ lànà bí sọ́bẹ̀ tó dúkúlẹ̀ bá a máa sálámà sáwọn èèyàn ti ń bẹ ní èkíní kejì àwọn ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀tọ̀ sàlámà àlékún ọ sàlámà àlékún ọ sàlámà àlékún ọ sàlámà àlékún títí tí ìlàjà ẹ maqsidun min maqasid ash-shari'a eléyìí náà ń bẹ nínú nǹkan tí ṣẹ̀ríà fojú sùn àbí wàá mà bẹ́ẹ̀ sàlámà nàbí sallallahu alaihi wasallam ألا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم ẹ ò ní wá àlìjáná kó tó di pé ẹgbọ́ lọ́wọ́n bá gbọ́ ẹ ò sì ní gba ọlọ́run síwájú kó tó di pé ẹgbọ́ lọ́wọ́n bá gbọ́ ẹ sì ní jẹ́ni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ ṣáájú kẹ́ tó máa nífẹ̀ẹ́ ara yín ǹjẹ́ ọ̀yọ́ àjẹ́ kí n sí nǹkan kan fún ilé ìtòsí pé tẹ́ ẹ bá ṣe ẹ máa fẹ́ràn ara yín bí àwọn sábẹ́ ní bẹ́ẹ̀ ni onítọ́ bá jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ ẹ máa tan sálámà ká ara yín kí ẹ ti pé ẹ máa sálámà síra yín o ẹ tàn ká títàn ká yẹn ó túmọ̀ sí pé mú níbi tó wa rahmatulah asalaamu alaykum kí ẹ selective nígbà ẹlò yìí. asalaamu alaykum ọ̀ tan sálámà ká torí pé inú ká máa kí àwọn ẹni tá a mà yàtọ̀ sẹ́ni tá a mà. torí ẹ̀ iná ṣe bí Ànábì sallallahu alaihi wasallam léèrè nínú Sahihayn ayyul islami afdal èwo ló lọ́lá jù nínú islam nínú dáná bí sọ òun náà ni an tusallima ala man ta'lam kọ́ ọ ma sálámà sẹ́ni tó ọmọ àtẹ́ni tó ọmọ but under condition fún ọjẹ́ mùsùlùmí síbẹ̀ làwọn máa ń ṣe torí èèyàn tó múra múra mùsùlùmí ọ̀ pé màálà lélẹ̀ yìí wàlá màálà yìí láti mùsùlùmí wọn náà mọ̀ pé bọ̀dá lélẹ̀ yìí yorùbá nù tọ́wọ́sá bá ní bọ̀dá yorùbá nù òun náà ní sálámà sọ́dà bẹ́ẹ̀ ìsìláàmù náà wàá dá ìsìláàmù náà dá tó bá ti rí mùsùlùmí sálámà sí wọn náà mọ̀ wò wò ní ìṣọ̀kan rẹ̀ ga sẹ́nìkan pé ọ̀ gbà ọ̀ náà wọ̀ pé wọn náà gbà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. La ilaha illallah òkè burúkú ni yóò sì fọ́ dànù. ọmọ wa ronú kí ló lè fi ṣe láǹfààní láyé yìí kọ́mọ̀tì lọ láì jẹ́ kó o ṣe òun náà ronú kí lòun náà lè fi ṣe láǹfààní láyé yìí kí ti lọ sí ọ ẹ dàpọ̀ kí lọ́ dáa tó sálámà. ẹ káàárọ̀ àjíbí ilé ń kọ́ ẹ gbọ́ àjíbí kí ni túmọ̀ ẹ ẹ bàbá ẹ ti rí i pé kò tí ì fún gáàsà àjẹbí. àwọn ọmọ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ èdè dáhùn bàbá bàbá àgbà ẹ̀rí tí ẹlòmọ́ gbà dànù pẹ̀lú ọgbọ́n tó kí ni àjẹbí bá wọn. ẹ̀rí mi ẹ̀fọ́ àgbà báyìí. tí o sì yọnu àdàdà pẹ̀ mọ́ màá kí mi ó wù sí wọn. kí nǹkan ọmọ bẹ dáadáa ni tí o sì yọnu. ó túmọ̀ sí pé eléyìí àṣà tiwa nù. To answer kò sì lè perfect hundred percent torí kìí ṣe pé ẹ̀sìn tọ́nà sọ̀kalẹ̀ sẹ́ńtì ọ̀bá ti dá àwọn ọmọ yọ sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀sìn torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀fẹ́ kí dáàdì rẹ ọ̀fẹ́ kí mọ́mì rẹ láàárọ̀ kò sí tó burú náà pé ẹ̀ka rọ̀ kò sí náà àmọ́ síwájú rẹ̀ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. àwọn gan wàhálà inú wọn dùn pé ah, mo dúpẹ́ fọlọ́ tó fún mi rú ọmọ yìí. Ah, ọmọ mi ni wọ́n wọ lójú ọgbàlẹ́kùn ní òkú sani èmi ni dádì irú eléyìí o òbí ga ẹ̀rọ ọmọ bá rí pẹtọ ẹlẹkùn ẹ ẹ fi ọba yín bẹ̀rẹ̀ sí ẹ̀yìn lẹ kúrú tó máa bá sí ẹrú tó ẹgbà yìí tó tó sábà kalẹ kúlóde tínka tínka tínka sọsẹ ẹ mọ pé sẹ́yìn náà bá bẹ bá wí ní ọkọ àwọn bàbá bàbá tínka tínka ọkọ bá ń sisi wọn gbé ah, dádì dádì ah, kó o sì ṣe sálámà ọ sálámà ní ìsẹmọ pé ẹ sílẹ̀ kù so òun náà bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ pé ok asalaamu alaykum wa rahmatulahi wa barakatu lọ́yẹ̀ fún wọn máa wí fún bàbá o bó ṣe kẹ́ ẹ máa kọ́ ọmọ tí ọ̀gbọ́n nù kí ẹ ṣe pé kẹ́ ẹ máa tilẹ̀ fúnlẹ̀ títí tẹ́ bá ti pé ọjà lù yín kò ní sálámà pàápàá dúró lẹ́yìn sọ̀lá tó sọ̀rọ̀ bákan lákòókò lẹ́yìn sọ̀lá tó gbọ̀rọ̀ bákan lẹ́yìn sọ̀lá tó lẹ́yìn ẹ gbọ́dọ̀ já wọlé bá òbí ọlọ́ni ẹ̀yin náà tọrọ yọ̀ǹda láti wọlé báwọn ẹni tó síwájú ń ṣe tọrọ yọ̀ǹda káwọn náà tó máa wọlé. so nítorí ìdí eléyìí báyìí nígbà tó bá sálámà sí wọn ọwá kí wọn pé ẹ káàárọ̀ bàbá ẹsẹ̀ kìíní tó inú tí wọn náà dùn. torí pé ńgbà tí wọn bí ọ sórí Islam tí Islam tiẹ̀ bá tún dájú ti bàbá rẹ lọ inú bàbá rẹ ó dùn. so ṣùgbọ́n tó o bá máa lò torí ẹlòmí ọ̀ máa lò ọkàn kúkú já kí ni màmá rẹ ṣe tó jẹ́ pé bọ̀dọ̀ ni I said it ah you said it bàbá wa di kẹfẹ́ rí báyẹn àwọn tóbi láì mi lè ṣe tọ́lọ̀ rọ̀ jù àwọn arú àwọn eléyìí wọ́n gbọ́ ẹ̀sìn ní kọrínkọ̀dì àgbọ́yé rẹ̀ kọrínkọ̀dì wọn gbọ́ bàbá mi ọ̀dá ìyá mi ò sún wọn kì í sí èdè tí wọ́n gbọ́dọ̀ gbọ́ lẹ́nu wọn mọ́ kì í sí èdè tí wọ́n gbọ́dọ̀ gbọ́ lẹ́nu wọn mọ́ nítorí pé tí wọ́n bá ti bẹ́ẹ̀ máa retí tiẹ̀ náà bọ́ǹbù burúkú tọ́mọ tiẹ̀ wọ́n ń ṣe lọ́wọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ sálámà wọ́n ní kànáàbí ò lè sálámà a sì ti mọ̀ pé ká sálámà nǹkan nǹkan ńlá ni. ọ̀dà nítorí kọ́ a lè sálámà náà ló gbá ń gba bí ló tún pààrọ̀ ọ̀nà nítorí kó lè sálámà nìkan ni àwọn olùmọ́ni kò lè dé lẹ́yìn nítorí tó bá dé lẹ́yìn níta lè rí ṣe ní gbogbo ibi tá a bá gbà náà ìdí ni wípé ńgbà tí mo bá bí lọ àwọn èèyàn tí mo rí lọ́nà tí mo sálámà sí wọn nígbà tí mo ń lọ kò kò kò é ṣe dandan pé nípa àwọn náà ní tún pàdé nígbà tí mo bá ń bọ̀ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ tontori ẹ̀ adigunla bá ní àtúrí pé yóò kí wọn níbí yóò tún kí wọn lọ́ọ̀ni eléyìí ò ṣe sábàbí tó ká tún wá sábàbí mi. wọ́n ní wọ́n ní sẹ́lá anábì sallallahu alaihi wasallam ló ń gbá bẹ̀ nítorí kí àwọn èèyàn tí ń bẹ́ ń bí lọ́nà tó bá lọ wọ́n lè bá a nípìn nínú àlùbáríkà ànábì sallallahu alaihi wasallam káwọn èèyàn tó tún bẹ níbi tí ọba bọ̀ káwọn náà lè nípìn nínú àlùbáríkà ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan ní àlùbáríkà báwò a ànábì ẹni àlùbáríkà sallallahu alaihi wasallam kò sí tàbí ṣùgbọ́n kódà kò tọ́ba tẹ̀ méjì nǹkan eléyìí nǹkan dájú pọ̀ jẹ́ mùsùlùmí ẹni àlùbáríkà ànábì Muhammad sallallahu alaihi wasallam ogun ara anabi sallallahu alaihi wasallam àlùbáríkà yi àwọn ti wá ojú yọ oògùn tí ń jáde lára sí ni ó tọ́ pa sínú gò táwọn á lọ da sínú omi ẹ̀wọ̀n kánà bíi ti sùn bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n ti ń fa ogun rẹ̀ tó ń padà síbi kan náà tó pa àlùbáńkà. nígbà tí wọ́n lọ sí sọ́lù Hudaybiyah náà kẹfẹ́ rí tí wọ́n á máa rí wọ́n lánàá bí oníwà Mákà kò lè máa là láwọn lọ́wọ́ olóòótọ́ ọmọ wa ni àmọ́ àti lé e. abẹ́rẹ́ rí nǹkan mẹ́wàá àti lé àtìfẹ́ e, rí má tí wọ́n bá wá wọ̀lù àwa láka condition fún un tọ́ ànábì sọ̀rọ̀ láti sọ̀rọ̀ sùúrù pọ̀ ànábì ṣe sùúrù wọn kọ tiriti láàrin wọn pé tọ́ gbogbo tẹ́ bá fẹ́ ká ṣe náà láti torí pé ẹ̀yin náà lè ló kúkú wà lọ́dọ̀ yín ọ̀dà ànábì wa sọ fún gbogbo sọ abí pé kíkálukú kọ́ fa orí rẹ̀ ẹni tó bá sì fẹ́ gẹ̀ẹ́rí kọ́ gẹ̀ẹ́ ẹni tó mú ẹran lọ́kọ́ gún un kíá. kálukú ò sí nǹkan kan o. لقد صدق الله رسوله الرؤيا بالحق فتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافوا òdodo la láwọn ànábì ọlọ tọrọ náà ti fi hàn lójú oorun pé wọn wọ mẹ́kà nírọ̀rùn wọn sì wọ mẹ́kà yìí wọn lọ sí ìjọsìn tí ń gbé wọn lọ ti ṣe rúmúra wọn parí rẹ̀ ẹni tí ó parí ó parí ẹni tí ó gẹrí ó gẹrí nínú fàyàbalẹ̀ fún um, wa ni àwọn ajáde àti ìwọ mọ́kà àwọn àníkà olùsèṣin pẹ̀lú bá nàbí sáwà rẹ̀. àwọn sì ti mọ̀ ẹ́ pé àti ànábì sọ̀rọ̀ láti náà kò sí ibi ṣeré o yẹtí báwa máa ṣe é ṣe o lọ́la àbí súnà lásán ni kí ni lásán nu súnà kò sí lásán bẹ́ẹ̀. ṣùgbọ́n táwọn ń wò ni pé ṣẹ́fẹ́ ọlọ́run ti sọ àyà kalẹ̀ ó sì ti fi hàn wọ́n fáwọn oṣù múra yìí náà. ó lànà bí sọ̀rọ̀ láti náà sọ fáwọn kíkà wọn máa fárí káwọn máa ṣe bóyá ànábì fi ń ẹsìn máa ń ọ gbọdọ parọ́ kọdọ àkóso pọ ń sáwàdà la tẹkẹrẹ wọlé okun tẹ máa lẹ. fún mi <laughs> gbà gbà lọ bọ́mọtí dé ọba sọ ẹnu pé tẹ́lẹ̀ náà mo fẹ́ gbé ọ ni a ó ti <laughs> ẹ̀. ẹmọ iye irú ẹ làwọn ẹmọ ẹsẹ kékeré ni ọmọdé dọlọ tó wá pẹsẹ fún yàn lórí pé èèyàn parọ́ fẹlẹ à àlọ ọgbọdọ parọ́ kọdà kó ti pọ nsá wàdà. inú wa bí anabi sallallahu alaihi wasallam anabi wa bínú lọ́wọ́ nù tẹǹtì wọn lọ́dọ̀ ọmọ sálàmù anabi dá ojúrú àwọn obìnrin nìyẹn àwọn máa ríran tàtà àwọn obìnrin àgbẹ̀ ọlọ́mọ tó dé ṣé àwọn atójú wọ́n bá tójú pọ̀ wọ́n lọ́ mẹ́ni tó tó pọ̀ wọ́n bá sì dùnnú wọ́n lọ́ mẹ́ni tó pọ̀ ọmọ sálámà ti rí kára bíi ó ti dojú rú ẹ̀yin túmọ̀ sí pé kò burú kò burú tí nǹkan bá dùn ọ́ pọ̀ náà pa dúró hmm? kò burú àmọ́ tó bá yẹ pé pípa dúró tí ò ní mú àbùkù dání o bí abasa wàtàwàlá. ẹnikẹ́ni kan á gbọ́rọ̀ ọlọ́run kọ́ wá fajúro ọ̀fajúro ọ̀dà bẹ́ẹ̀. ọmọ sálámà ni ta ló bọ̀ ọlọ́kẹ̀jẹ̀ ní ṣe máa pa àwọn yẹn láti pé kó ń ṣe báyìí kó ń ṣe báyìí tí ní ní má bínú o ṣé ní tẹ́ ẹ ní fún oṣù ọ̀yìn náà ti ṣe. ẹ wọ àwọn ìyàwó rí. pé so a ti ti mà kíkọ́ pọ̀ nínú àwọn ẹsẹ̀ dáadáa ẹsẹ̀ dáadáa sẹ́kùn ẹsẹ̀ dáadáa irú wọn làwọn àfà sẹ́yìn pé wọ́n kọ́kọ́ wọ nájọ́ pé dàrúkìá kí wọ́n mọ̀ àmọ́ àwọn èbí ti sẹ́ irú wọn ni fún wọn jáde gbàdí wọn tí wọ́n wá wọ́n wá fa ìfún ká wọ́n mọ̀ wá lára fún un bí ìgbà tí ń mú ọ tí ń yí ipò lórí àgbàdo tí ń bá ní lọ tí wọ́n ti máa ń lọ nǹkan láyé jọ. àwọn máa gbé ah sí wọn náà lólùmọ́ wa bẹ́ẹ̀ ni èmi máa sọ fún kẹsì dáadáa èmi ẹsẹ gbogbo àìdá tí mo ní kẹ pàtì lèmi máa ṣe àwọn òbílà ọlọ́dà kò má ti tù àrẹ. torí ẹ̀ ìgbà tí àwọn tàbí tó ṣe pé wọn ò tí ì rí kánábì òṣè àwọn ò tí mà wọn ò tí ì mà nìkan ẹ̀wọ̀n kálí máa sọ pé ọ̀nbùrù ilà ilmi látọ̀nbùrù ilà amali yanfa'uka ilmi wàlá yadurruka taqsiri. ìmàmí ní kí wọ́n máa wò wọ́n wò sí ọwọ́ ìmàmí ó sí ọ láǹfààní àti ètò mi ò ní ní ọ̀la ọ̀yẹ́ kí èèyàn jẹ́bẹ̀ ẹ̀yẹ kọjá kódùwà kọjá àpòjúwe rere báwọn yìí anabi sallallahu alayhi wa sallam ọba jáde ọba pẹni tí ọba fárí wọn gbórí fún báyìí wọn bẹ̀rẹ̀ sí pápọ ọtún ọba fẹ́ fárí àbọ fẹ́ bábà àpọ ọtún lẹfi bẹ̀rẹ̀ o bàbá nínú o bó ṣe tẹ́ mi lọ́rùn ni wá tú aṣọ ẹ tú aṣọ rẹ kó lára mi mi ò gẹrí lọ́dọ̀ ẹ má táwọn kó wò mí lọ́fẹ̀ẹ́ gbà ah, ok bàbá ẹ jókòó tébì lẹni ká ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ tó apọ ló ti bẹ̀rẹ̀ tí wọn ń fapọ yẹn sàbẹ ní à kọdájú pé irun yẹn ń kanlẹ̀ dàbẹ́ lóru tí irun bá ti ń dábọ̀ báyìí à àwọn èèyàn ti wọ́n ti wọ́ jàkadì kálukú fẹ́ mú tiẹ̀ yẹ bẹ́ẹ̀ ni tìrìkà nàbì sallallahu alaihi wasallam ẹni àlùbáríkà ni sẹ́wọ̀n pé irun tó ń mú lára nàbì sallallahu alaihi wasallam irun rẹ̀ èékánná rẹ̀ irun ànàbì sallallahu alaihi wasallam èékánná ànábì sallallahu alayhi wa sallam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́yìn mọ̀ pé irú wọn irú wọn irú wọn lónìí tó bá jẹ́ wípé wọ́n bá bọ́ sábẹ́ pé wọ́n máa ta abala kan nu ara èèyàn ni irun èékánná nkankan wàláì kò sí iye bílíọ̀nù tí wọ́n ní rà kò sí iye tí wọ́n ní rà torí ẹ̀ ló ti jẹ́ pé tó bá lọ sí àwọn mẹ̀síọ̀mù ilé ayé ó rí àwọn arun tán kó sínú ògò tí wọ́n kọ sí láàpẹ ràn ànábì sọlá àṣẹlá irọ́ ni torí pé àwọn míì fẹ́ wọ́n fẹ́ fi hàn pé ọ̀dọ̀ tàwọn àwọn kankan tẹ́ lè rí láyé ibẹ̀ lọ́wọ́ so that àwọn èèyàn máa ṣe tourism wá sọ́dọ̀ wọn jẹ́ báwọn àpèjúwe irú rẹ̀ ṣe wà ní Turkey ní Turkey so irọ́ ni so ṣùgbọ́n láyé àwọn sàábé títí tó fi dórí àwọn kan àwọn ọrùn yẹn wà tẹ́kun kó sínú ògò wọ́n wá dami sí i gbogbo tó bá ti ṣèyàn tó bá mú ọlọ́run sì wò sàn. tẹ̀lé yìí torí ànábì sallallahu alaihi wasallam ẹni àlùbáríkà ni ó wá nínú àdìsí kan sòtó ṣe pé àwọn ọ̀nà tó gbà wá wọn lẹ ṣùgbọ́n àríwáyà kan wà tó jẹ́ hasanan li ghairi yẹn ni pé hadithu da'if àti hadithu fúru rẹ̀ àti da'if fúru rẹ̀ ṣùgbọ́n da'afu gbàtà fún wọn kúnra wọn ó di hasanan li ghayri fa kana salih alḥujja. wọn lẹ́nu Nabi sallallahu alayhi wa sallam wọ́n ní igbá kan tó ṣe pé wọ́n fi àmà tí wọ́n sun sí eléyìí tí wọ́n pè ní kasko igbá yẹn anabi sallallahu alayhi máa ń gbé sí abẹ́ ibùsùn wọn tó bá ti di ní gbogbo òru tó dị ti gbogbo òru ànábì máa ń kan wá wà ẹrúbìnrin kan wà òun jẹ́rú ó wà nílé anabi wa sallam ànábì wá jítọ̀ sínú bíi póòyùn ìgbà tílẹ̀ wá mọ́ wá wà nínú gbá tó wà lábẹ́ bẹ́ẹ̀dì yẹn. ẹ lọ dànù àtòbìnrin yẹn ti jí lóru ńgbà tó ń òun ti gbé ìtọ̀ ó ti dà sọ̀n. àti wàá sàlàyé fún anabi àti sàlàm pé báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ ìwáyà wa ni anabi wa rẹ́rìn sọlọ́lá àti tó fi di pé àwọn kọ̀rọ̀ ẹ̀kẹ́ sì hàn dà pé ẹ̀rín sẹ́yìn kọrọ ẹ̀kẹ́ obi hàn ta à ọwọ́ gbogbo ara. tó anabi sọlọ lọ àti sọkò tó bá yẹ pé ni a jẹ pé o ò ní mọ inú run láéláé rẹ wọ́n sọ pé tóbìnrin yẹn fi kú kò sí nǹkan kan tí ń jẹ́ pé àrùn tẹ̀lé gbogbo nǹkan tó bá jáde lára anabi sọlọ lọ àti sọlọ nǹkan yàtọ̀ sẹ́lòmí so a lọ síbẹ̀ yẹn kálíbà àmọ̀ yìí pé yẹ́s ìgbà tó ń sọ pé káwọn eléyìí ò lè rí inú àlùbáríkà rẹ̀ káwọn eléyìí náà ò lè rí inú àlùbáríkà rẹ̀ kìí ṣe nǹkan téèyàn lè takò orúkọ ànábì wa ni àlùbáríkà ni sallallahu alaihi wa sallam eléyìí wàá túmọ̀ sí pé irú nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé lónìí báwọn ṣéwù ṣéwù tọ̀rí kọ̀ nígbà míì àwọn máa mú àwọn èèyàn sìn wọ́n máa mú wọn lẹ́rú torí ẹ̀ lọ́kàn nínú àwọn ẹlẹgbẹ́ wa ó kọ̀wé tiẹ̀ nípa masters degree pé ìmúnisìn ìmúnilẹ́rù àwọn ṣéwù tọ̀rí kọ̀ fáwọn mòrídì wọn òǹjọ́ ọmọ Senegal ní kaula níbi tí wọ́n máa lọ ọmọ abẹ ló a òun á ríran rí níbi tó ti kí nípìlẹ̀ ibẹ̀ ló ń ti wá àwọn nǹkan tí ń bẹ́ẹ̀ nu pé tẹ́sí ń ṣẹlẹ̀ lóòótọ́ àwọn náà sì mọ̀ pé nàìjíríà ń bí náà àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ náà mi wà sẹ́pẹ́ sẹ́wù lè ha kẹlẹ̀bẹ̀ báyìí tí kẹlẹ̀bẹ̀ yóò tó tẹ́lẹ̀ ẹnìkan ti gbáyà ó ti dàyà kó ṣe àlùbáríkà àlùbáríkà rú èwo gbóòórùn rẹ̀ wò ìtọ̀ tiẹ̀ gan ìwọ tó máa jẹ bọ́ǹfìtà tó jẹ kìnnìkan bọ́tà tutọ́ sọ́wọ́ kọ́ la ìtọ̀ rẹ̀ máa ń rùn dáadáa àbí máa ń rùn burúkú ẹ̀ dáhùn tọ́ ọlọ́run jẹ́ ọmọ àrùn dáadáa so eléyìí kí là wà kí là já má táàbù máa fira awé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam eléyìí jẹ́ báwọn so ṣùgbọ́n eléyìí náà ò lè jẹ́ sábàbí kò lè jẹ́ sábàbí tó máa nàbì sallallahu alaihi wa sallam máa pààrọ̀ ọ̀nà nítorí wípé tànàbì ní gbogbo àwọn èèyàn ṣe nígbà tó wà láyé tí ẹ ní gbogbo wọn ṣe and o ní access láti lọ bá nàbí sọlá anytime ẹ rárábìnrin tí ọgàn sì di sàárè tí ń sunkún torí pé ọmọ rẹ̀ kú tí gbogbo yẹn ń bẹ tí ó gbà anabi sọlá àṣìlá wọn akọjá gbàbí tó wà wọn ń parọ́ wá fún wọn ń fún sùúrù wọn wá ṣe sùúrù wọn wá ṣe sùúrù ọkàn yẹn ọwọ́ anabi dànù ni kọmọkọ anabi ni onítọ́wá pẹ̀lú tó ṣe mí sí ọ ẹ̀ ń pípàkọ́ ni ẹni tí nǹkan ṣe ọkọ̀ tó bá ṣe pé irun tó ṣe mí sí ọ ọba ti máa sọ irun tó ń sọ fún mi kí n ṣe sùúrù àbí ẹnìkan bá sọ pé à sọ ọmọ ẹni tó ń bá wí ntaani anabi ti lọ o nípa anabi nù sọlọlá àzọlọ ní a àti nǹkan ò tí ì ṣe tẹ́lẹ̀ nǹkan ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ni táyà alukura ni ọ sọ̀kalẹ̀ tá a máa kà lórí rẹ̀ láéláé tẹ́bọ̀ kanu wa mura'atuhu hammalatal hatab ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama. ọkọ yóò lórí ibú ìyàwó náà rí tiẹ̀ gbé ń bẹ̀. àwọn nǹka ummu jamil ó di ummu qabih títí ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama. obìnrin yìí tọ́ba gbéra pa ọ̀sára kóṣá nígbà tí nǹkan ò ṣe alẹ́ ọ̀fẹ́sẹ̀ ṣe ni nínú kọ́mọ rẹ kú àti ọ̀sẹ̀ ànábì ẹ dákun èwo ló le jù à ọ̀sẹ̀ ànábì ló le jù tọ́ba dilé ànábì sallallahu alaihi wasallam obìnrin wa tó yọ̀ lẹ́nu ni pé òun ò ráwọn ẹ̀sọ́ lẹ́nu ọ̀nà ànábì tó lọ́ọ́ rántí gbogbo àgbáńlá ayé free and fair bẹ́ẹ̀ kó ṣe wọlé nù ó ní wàhálà ẹ̀rú bọ̀ òun ṣé ilé rẹ̀ ló sì ti dé yìí bẹ́ẹ̀ ni so ohun tí wọn ṣẹ̀ṣẹ̀ ń ṣàlàyé ara rẹ̀ sànàbí kò ní ẹni báyìí báyìí dákun ẹ forí jì mí ẹsẹ kí anabi ah, sallallahu alaihi wasallam innama sabru inda sadamatil ń pè ń sùúrù ìlà múmọ́ra tó o ṣe nígbà tí àdánwò kọ́kọ́ rẹ lù ọ kìí ṣe wípé ẹ gbogbo èèyàn ń bẹ̀ wọ́n mú ọ lórí wọ́n mú ọ lọ́rùn ní òní gbà òní gbà ẹni tó ò ṣe bí kò ṣe sùúrù bọ́lọ́ báwo lẹ̀ ṣe kò sí sùúrù nù eléyìí má o ti wíwí kúwì o ti sọ̀sọ́ kú sọ. tẹ́lẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ tọ́ wọ́n ní bọ́yá ó tún lè jẹ́ pé sábàbí tí Ànábì fi ń ṣe bẹ́ẹ̀ ni pé kó lè bá gbọ́ bùkátà àwọn tó wà lọ́nà yìí kó tún gbọ́ bùkátà àwọn tó wà lọ́nà yìí ìyẹn ni pé bọ́yá àwọn tó ń bẹ lọ́nà yìí lè fẹ́ béèrè àwọn tó ń bẹ lọ́nà yẹn náà lè fẹ́ béèrè yẹsẹ kí wọn ṣe bára o sábà pé látàrí ànábì wọn ti ń gbé gba bára pé bábí á la wọn wà lọ kọ orin oríṣiríṣi nítorí ijó ọdún pé alamẹmẹ ìta amánà alákàrà mẹmẹ ìta amánà malamai kèése lẹ́yìn o ẹ tọ́ka pé látàrí ànábì kan lọ́n ti ń ṣe bára bára báwo ẹbí wọn náà rí ẹni tó wà. tó sọ yìí pé ẹ ẹ ràn mí lọ ràn mí lọ èlò lọ àràpọ ẹ oníyẹ báyìí tani ó fi kún fún wọn fi kún fún wọn rà á ké fún lọ máa tẹ gìtà níjọ <laughs> yẹ káwọn náà ṣe fáwọn bára nù because I need the I need the àti practice àwọn nǹkan tá à ń gbọ́ in action kọjá pé àwọn nǹkan kábí kábí àwọn bára léèrè iṣẹ́ wo ni wọ́n fẹ́ ṣe. ètò bá sọ sẹ́tọ́ fẹ́ ṣe ẹdí ká wọ́nà láti yọ wọn kúrò lóko bára wọn ṣe interview pẹ̀lú bára kan láàárọ̀ yìí nínú BBC ó ló sún òun ó sún òun náà òun ò ti bẹ́ẹ̀ lọ́nkọ́ mọ òun ṣe bára ah! ó ní ẹwù àbùkù fún wọn máa fi kànyàn gan fún tó fún yàn bẹ́ẹ̀ ni torí pé ṣé ọjẹ́ wọn lówó ni ó kúkú jẹ wọn lówó wọn á fún yàn ní five naira ń tún pòṣe ó ní five naira tó tó wọ́ jẹun Ah, ah, kúkú wá fọ́ mi létí iṣẹ́ tó o bá ṣe sí mi lápò so kò túmọ̀ sí pé wọ́n ń ṣe bára àwọn tí sì ṣe bára yẹn wọn ò reflect pé ẹ̀yà ẹ̀yà wọn lórí bẹ́ẹ̀ àwọn gan-an ló reflect ara wọn pé aláìdáa làwọn ọkàn wọn ti kú tọ́wọ́ àmọ́ abú ẹ̀yà kan igbẹ́yìn ń bára yìí áà o wala taziru waziratun wizra ukhra arọ ẹrù ẹ̀ṣẹ̀ kan kì í rọ ẹrù ẹ̀ṣẹ̀ lómi o màtẹ́sí ń bu haúsá náà ká haúsá ń bára haúsá ń bára burúkú tọ́ bára náà ti fẹ́ ran yorùbá àbí ọ̀ràn wọn. torí ọwọ́ anú àdìsí kan bó tilẹ̀ jẹ́ pé kọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ a máa ń ṣẹlẹ̀ ò ní fi nǹkan kan ọmọ ìyá rẹ̀ ò ní fi nǹkan kan ọmọ ìyá rẹ̀ àfikọ́ lọ́wọ́ dẹrú àdánwò sí wọn náà kó tó kú. ẹgbàá wá yẹn ọ̀nà tó gbà wá lẹ ṣùgbọ́n ń ṣẹlẹ̀ tẹ̀wọ̀n kí tó máa sọ pé ẹgbàá wá kan lẹ ọ̀nà tó gbà dọ̀dọ̀ ti wá ni kò túmọ̀ sí pé bọ́yá nípìnlẹ̀ kò sí wàláhì ń ṣẹlẹ̀ tó o bá fi nǹkan kan tàbùkù ọmọ ẹ̀yà rẹ ìwọ ò ní kú kọ́lọ̀ ohun tó dẹrú àdánwò sí wọn náà ìgbà tí àwọn Yorùbá àtàwọn Ìgbò táwọn náà wá gbagbá bára ibi tí haúsá ti dúró làwọn ti bẹ̀rẹ̀ abẹ́ ìfura ni ah, ah, nísìnyí àwọn ti wọn ibi tó ti zẹ́ta sẹ́rẹ́ làwọn ti bẹ̀rẹ̀ ibi tó ti kiyin ò bá ti mú ẹ̀rí ń gáràjì nísìnyí nǹkan kan ò séfà yóò sì máa sọ wí pé tọ ẹnì kan di ẹ tó wọlé ẹni tí ẹ̀dá gbére fún òní mọ ibi tẹ́ ẹ lọ ẹni wọkọ ẹlẹ́jẹ̀ ẹni wọkọ ó máa ti àwọn àdúrà káńsù káńsù àwọn tí ò ní má nìkan lọ títí pé ọ jẹjẹ á fún kí mọ́tò ọmọ lọ lásídẹ́ǹtì. a'udhu billah níbo ni tìjú wà irú tìjú tí ń bá Yorùbá tí ń bá wọn fara fínra tí wọn fi ṣe bára tẹ́lẹ̀ níbo wọn sọ sí. tóbi dẹ́kun bẹ̀rẹ̀ láti lọ rí mẹ́rin la ilaha illallah ẹlòmíì ò múra dáadáa ẹsẹ̀ bẹ́ẹ̀ pàtàkì ni yóò sì máa bọ̀ wá sí di mọ́tò yín bí ìgbà tó fẹ́ kí n pé sàlámù alẹ́kùn ẹ̀ ṣé wọ́n máa dáa fún aláàjì ṣé máa dáa fún báwọn wà kankan bẹ́ẹ̀ kí ni kankan kí ni kankan tẹ́ dẹ́kù kí ni kankan tí ń bọ̀ wá. sọ gbogbo rú ẹ ó ìjọba gan lómi débi kó sọ pé gbogbo traffic light gbogbo àwọn ń bára gbà àwọn fáìn tó ń torí di eléyìí báyìí kìí ṣe nítorí eléyìí la Nabi sallallahu alaihi wasallam fi ń pààrọ̀ ọ̀nà wọn ni nítorí kó lè bá a fi àmì ẹ̀sìn Islam hàn ní kò sí dọ́tà lè fi hàn nítorí wọn sáfẹ́ fààyàn bí ni pé èyí tó dọ́gba jù nínú sábàbí tó yẹ ká mọ̀ lọ́kàn wa ńgbà máa ń pààrọ̀ ọ̀nà ni pé bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam ṣe ó ti tó bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam ṣe ó ti tó because gbogbo nǹkan tó bá mú wa láti fẹ́ fi analyze ẹ̀